éfésù orí karùnún. nítorí náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ ẹ fi ìwà jọ ọlọ́run ẹ máa rìn nínú ìfẹ́ gẹ́gẹ́ bí kristi ti fẹ́ wa tí ó fi ara òun tìkára rẹ̀ bu ẹbọ olóòórùn dídùn sí ọlọ́run nítorí tiwa kí a má ṣe gbúròó ìwà àgbèrè tàbí oríṣiríṣi ìṣekúṣe tàbí ojú kòkòrò láàrin àwọn ènìyàn ọlọ́run ìwà ìtìjú ọ̀rọ̀ òmùgọ̀ tàbí àwàdà burúkú kò yẹ yín kàkà bẹ́ẹ̀ ọpẹ́ sí Ọlọ́run ni ó yẹ yín ẹ̀yin arára mọ̀ dájú pé kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe àgbèrè tàbí tí ó ń ṣe ìṣekúṣe tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó ń bọ òrìṣà tí ó ní ìpín nínú ìjọba Kristi tí í ṣe ìjọba Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí irú èyí ni ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe fi ara wé wọn nítorí nígbà kan nínú òkùnkùn pátápátá ni ẹ wà ṣùgbọ́n ní àkókò yìí ẹ ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí ẹ ti di ẹni olúwa ẹ máa hùwà bí ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ìmọ́lẹ̀ ní oríṣiríṣi iṣẹ́ rere òdodo àti òtítọ́ kí ẹ máa wádìí ohun tí yóò wu olúwa ẹ má ṣe bá àwọn tí ó ń ṣiṣẹ́ òkùnkùn tí kò léso rere kẹ́gbẹ́ kàkà bẹ́ẹ̀ ẹ máa bá wọn wí nítorí àwọn ohun tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ tilẹ̀ ti ènìyàn lójú láti sọ nítorí gbogbo nǹkan tí ìmọ́lẹ̀ bá tàn sí ní máa ń hàn kedere ohun gbogbo tí ó bá hàn kedere di ìmọ́lẹ̀ bí ọ̀rọ̀ orin kan ti sọ pé. dìde ìwọ tí ò ń sùn jí dìde kúrò nínú òkú. Kristi yóò tan ìmọ́lẹ̀ sí ọ lára. nítorí náà ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n ẹ lo gbogbo àkókò yín dáradára nítorí àkókò tí a wà yìí burú nítorí náà ẹ má ṣe jẹ́ aṣiwèrè ṣùgbọ́n kí ẹ máa fi òye gbé ohun tí ṣe ìfẹ́ Olúwa ẹ má máa mu ọtí yó òfò ni kàkà bẹ́ẹ̀ ẹ kún fún ẹ̀mí mímọ́ ẹ máa fi orin dáfídì àti orin ìyìn àti orin àtọkàn wá bá ara yín sọ̀rọ̀ ẹ máa kọrin ẹ máa fi ìyìn fún olúwa nínú ọkàn yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nígbà gbogbo fún gbogbo nǹkan ní orúkọ olúwa wa jésù kristi ẹ máa tẹríba fún ara yín nítorí ọ̀wọ̀ tí ẹ ń bù fún kristi ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí olúwa nítorí ọkọ ni olórí aya gẹ́gẹ́ bí Kristi ti jẹ́ olórí ìjọ Kristi sì ni olùgbàlà ara rẹ̀ ti ṣe ìjọ bí ìjọ ti ń bọ̀wọ̀ fún Kristi bẹ́ẹ̀ ni kí àwọn aya máa ṣe sí àwọn ọkọ wọn nínú ohun gbogbo ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ. E tí ó sì fi ara rẹ̀ fún un ó ṣe èyí láti yà á sọ́tọ̀ ó sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí ó ti fi omi wẹ̀ ẹ́ nípa ọ̀rọ̀ ìwàásù kí ó lè mú ìjọ wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lọ́lá tí kò ní àléébù kankan tàbí kí ó hun jọ tàbí kí ó ní nǹkan àbùkù kankan ṣùgbọ́n kí ó lè jẹ́ ìjọ mímọ́ tí kò ní èérí bẹ́ẹ̀ ni ó yẹ kí àwọn ọkọ fẹ́ràn àwọn aya wọn bí wọ́n ti fẹ́ràn ara tiwọn ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ òun tìkára rẹ̀ ni ó fẹ́ràn nítorí kò sí ẹnìkan tí ó kórìíra ara rẹ̀ ńṣe ni ènìyàn máa ń tọ́jú ara rẹ̀ tí ó sì máa ń kẹ́ ẹ bẹ́ẹ̀ ni Kristi ń ṣe sí ìjọ nítorí ẹ̀yà ara Kristi ni a jẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé. nítorí náà ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò darapọ̀ pẹ̀lú aya rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan. àṣírí ńlá ni èyí mò ń sọ nípa ipò tí Kristi wà sí ìjọ àkàwé yìí bá yín mu ẹnìkọ̀ọ̀kan yín ní láti fẹ́ràn aya rẹ̀ bí òun tìkára rẹ̀ aya sì ní láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀